ò bá fẹ́ bàbá ẹ̀ kẹ́mi bí wọ sílẹ̀ ṣé orúkọ bàbá ẹ̀ ṣé ó ṣì máa wà títí dì sí ni wọ́n ní kó bímọ fún mi is that too much for me to ask from you. mami you are putting too much pressure on this girl mami please calm down mami i cannot bring myself to loving another woman. you have to. i cannot. you will you can and you will. kíra ẹ kọ́ kí wọn nílé yín kọ́ babaláwo kọ́ márùn-ún pọ̀ bóyá wá sọ èdè òjìyẹ sí mi lọ́kàn mi ò kí ṣe àtọ́ sọ òjìyẹ lọ́kàn wo tí bàbá ẹ̀ bá jẹ́ babaláwo ṣọ́tẹ́sì tí bàbá ẹ̀ bá jẹ́ babaláwo máa sọ fún mi pé ìyá àjẹ́ gidi ni mí bẹ́ẹ̀ ni arẹmọ gidi àjẹ́ gidi ni mí ó kọ́ sọ sọ níbo ló lọ níbo ni ò mo bẹ̀ sọ ìwọ fún ọkà ni nà ń kálí ó fẹ́ lókè ni yàkọ̀